إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحده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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين atọrọ ike àti jẹfún àlebà Muhammad sallallahu alayhi wa sallam òní ní ọjọ́ kẹfà nínú Ramadan two thousand and eighteen ti ṣe one thousand four hundred and thirty nine lẹ́yìn hijira anabi wa sallallahu alayhi wa sallam a sì ń bá ọ̀rọ̀ lọ lórí ayé ẹlẹ́ẹ̀kẹta nínú suratul fatiha jẹ̀bi kíkà tiwa nínú tafsir tọ́lọ́ọ̀bà lè jẹ́ láti rí máàlìkì ya omi dìín ọlọ́ọ̀bà ní alágbára àṣeyí òògùn ẹni tí ó ní kápá tí ọmọ ṣe ń tẹ́ni fún ọlẹ́ bí ìjọba ìyáàmù ọba òdodo. aṣọ ìpè yọmù dín nìyẹn ìtumọ̀ náà ni yọmù nìjẹ̀zá ọjọ́ ẹ̀san ọlọ́run fi yọmù yẹn ó fi tì sí ìkan nínú tí ó ṣẹlẹ̀ ìjọ náà tó jẹ́ pé tí ó ṣẹlẹ̀ pọ̀ kì í ṣèyí nìkan ṣùgbọ́n ìtọ́ pàtàkì nínú tọ́ pàtàkì tí ó ṣẹlẹ̀ jọ́nà ní kálukú ọgbà ẹ̀sán ẹsẹ̀ tó bá ṣe lé ayé tó bá ṣe eré yọgbẹ̀sán ayé tó bá ṣe abú yọgbẹ̀sán abú ara àlùjẹ́nà ọmọ lọ àlùjẹ́nà ara náà ọmọ lọ iná ọlọ́kọ̀ọ́sọ akómi iná o. àti wá ka nínú ọkọ̀ mẹ́fà tọ́lọ́run tó ń dá kọ́nù kọ́ra àti kàlíjẹta lánàá tó wá kà fún un níta àbẹ̀rẹ̀ lẹ́ẹ̀keje lánàá òun náà ní yọmọ kanáàj ọlọ́run pè ní ìjọ tí kálukú ọmọ pera wọn màláíkà ọmọ pé àwọn ọmọ ẹ̀dẹ́ ní àtàlùjẹ̀nu àwọn ará àwọn ará àjẹ́nà yọ ọmọ pé àwọn ará àwọn ará ní ọmọ pé àjẹ́nà múmìnì ọmọ pé káfíìrì káfíìrì ọmọ pé múmìnì ìpèpè oríṣiríṣi ní ọmọ ṣẹlẹ̀ jẹ́nà ẹ̀jẹ̀ bó sì jẹ́ rẹ́jẹ yọ ọmọ pé tó ṣàbòsí sóhun so gẹ́gẹ́ bá ti ṣàlàyé ẹlẹ́ẹ̀kẹjọ nínú kọtọ́lọ́ ń sọ òun náà ní yawmul jam'i ọjọ́ tàkójọ ọ̀sẹ̀lẹ̀ àkójọ ọ̀sẹ̀lẹ̀ lórí lọ́dọ̀ àmà níbi adáwà alẹ́sàlátù sọ́là àti láàrin múmini àti káfìrì àti láàrin àwọn àti adáwà alẹ́sàlátù sọ́là àti láàrin wa àtàlìdẹ̀nu àti láàrin wa àtàwọn màláíkà àkójọ ọ̀sẹ̀lẹ̀ níbi àlìkìyàmà ẹlẹ́ẹ̀kẹsàn-án tá oní àdìpé ọlọ́run tó pè ní hisab nínú Qur'an ìtumọ̀ hisab náà ni ìṣirò iṣẹ́ náà ní ọwà bí ẹ̀sìn títúmọ̀ ìpé èèyàn kọ̀kọ́ ṣe sùúrù kó tó wá ṣe wàá gba ẹ̀san ọlọ́run tó ní ododo ni sisere rẹ̀ ó ti fẹsẹ̀ tí ò dúró rárá lọ́dọ̀ ṣe ń takò kọ́mọ̀ wá ṣẹlẹ̀ ni tí o sì wúyẹ fún un ọlọ́nkùn ní yọmọ ẹ̀ hasara ọjọ́ àbámọ̀ mọ́mí ni ọkà àbámọ̀ ǹjọ́ náà káfí ni ọkà àbámọ̀ ṣùgbọ́n kẹta àjùkọ lọ káfí ni ọkà àbámọ̀ pé a òun dílé ayé gbọ̀ngbọ̀ngbọ̀n òun ò ṣe eré rárá mọ́mí ni ọkà àbámọ̀ yìí pé a tó ń bá sì mọ̀ ní fún òtún múra sẹ́yìn báyìí lọ ṣùgbọ́n wọn mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣòyọ́mọ̀ ẹ̀ hasara náà ní ọjọ́ yìí ọjọ́ àbámọ̀ ọlọ́run tó pè ní yọ́mù lùkùlùd ọjọ́ tá a máa bẹ̀rẹ̀ gbére tí ò ní sukuma tí ò sì sí pé oòrùn tó bá yọ ọjọ́ náà pé ọwọ́ mọ́ ara àlùjẹ́ńdà ọmọ bẹ̀rẹ̀ àlùjẹ́ńdà lọ́gbére ẹ̀ńtọ́ ara náà ọmọ bẹ̀rẹ̀ náà lọ́gbére àyàfẹ́ ẹ̀ńtọ́ lọ́ba ní kí anabi sallallahu alaihi wasallam kó sì pẹ̀kùn nínú àwọn òrò náà ní ìpele ìpele tí ó gbà sí pẹ̀ náà ìjọ náà insha Allah ọlọ́run tún pè ní yọ́mùl khuruj ọjọ́ jíjáde kúrò nínú sàárè níjọ́ ẹ̀san yìí kíkàlùkù ọjáde kúrò nínú sàárè rẹ̀ so àìsàn pé ẹlẹ́ẹ̀kẹ́lá náà ẹ̀kọ́ náà pè yọ́mù dì àtò alifabẹ́tíkálì tẹ̀bá sàkíyèsí ẹ̀bà sí ń bá bọ̀ ìsáàbù ha ṣáájú dáàlì àti wàá mú àyà míì wá tọ́lọ́ọ̀bá àlékiọlá tó fi sọ wípé yọ́mù dì nìyàtọ̀ sí èyí tó sọ nínú Suratul Fatiha àìsùnmáyà wà tó fi ń tọ́ka pé yọ́mù dì nìyẹn pé ẹ̀san òun náà ní ń tọ́ka sí. ẹlẹ́ẹ̀fẹ́ ìdógún láti wá bẹ̀rẹ̀ lónìí nínú ọkọ̀ tọ́lọ̀ ń sọ yọ́mù dì ọjọ́ ẹ̀san yìí òun náà ni pé ọlọ́ọ̀bà àlejò ọlá tó pè ní sáà ẹ̀bẹ̀ yẹn bọ̀ ọlọ́pẹ̀ ní sáà ìyẹn ní àsìkò yọmù sáà sáà nínú Quran ó túmọ̀ sí nǹkan méjì àsìkò òpin ayé ọlọ́pẹ̀ ní sáà nínú Quran tó yẹ pé àwọn kan kọ́ ilé ayé ti lóògùn báyìí àjíǹde náà ọlọ́run tó wá sí ní sáà àlàfo sì bẹ̀rẹ̀ àwọn ilé yìí nípa pé òkú ọ̀rọ̀ nípa ilé ayé bá sí wò yìí gbogbo nǹkan dàpẹ́ lọ ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó wá sí pé ní mọ́tìrì ní ìyẹ́wò ọlá tòbí àṣẹ ìṣe tó wù ní táàbí lónìí òun náà ní ọmọ dára rẹ̀ ló pé ní ìlà ọlọ́pàá ní ọmọ sáà nínú sọ́ọ́tù hajj ayà kẹfà àti kéde káàlọ́ yẹn. méjì pa rẹ̀ wà á nà oyè oyè nìmọ̀ ká kẹ́sì lọ́mọ bí ọlọ́mọ àlejò ọlá náà yóò di òkú dìde wà á nà owó ara kò ní ṣe ìlú kọ́ni ọlọ́mọ àlejò ọlá yìí ọlọ́gbàrá lórí gbogbo nǹkan tó ẹgbẹ́ àti ìdíjẹ́ ìtàn lọ́ẹ̀ wà á nà. tí ó ṣẹlẹ̀ lásìkò táwọn ọlọ́run ti mà á ọlọ́run ní àti àtúntò tí ń bọ̀ ni láwọn ibà fi ha kò sí èméjì bẹ́ẹ̀ wà á nà ń la àyè rárá tó máa ń gbé kúrú. àti pé kàlá ti lè má dé ọ̀rọ̀ ọ̀bà àdékọ́lá lójú gbogbo ti ń bẹ nínú sàárè. bẹ́ẹ̀ náà تجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى قال إن الساعة آتية أكاد أخفيها dájúdájú àjíǹde àsìkò tọ́lọ́ ti gbogbo rẹ̀ bá di ilé ọ̀sẹ̀ lẹ̀ á ti àtún ti ń bọ̀ ní káàdùn fi ha níbi ọ̀nà wọn ṣàfihàn rẹ̀ gbogbo tí ọba ti ṣẹlẹ̀ gbogbo tí ọba ti ṣẹlẹ̀ tó súnmọ́ rẹ̀ tí ọba ti ṣẹlẹ̀ ó dènà débédébé tọ́lọ́ bá ti ní kí wọ́n ṣẹlẹ̀ sí ní nígbà tó ti súnmọ́ ní ọ̀ṣẹ̀lẹ̀ náà torí gbogbo ọba ṣẹlẹ̀ ní wọ́n gbà lóko lọ. ìnà sáà dáa tí àsìkò rẹ̀ tí ń bọ̀ ní àká fi ha ó ti súnmọ́ kébi ọ̀nà ọba kí n fi hàn káfíà ọ̀pamọ́ àpá ó fi hàn áńgá kìí ní ọ̀pìn àwọn tó ti sẹ́yìn áńgá kìí ní ọ̀sọ̀ ọ̀pìn ní opposite tẹ́lifà ó tó sì átìràbà olówó lọ ní iná sáà ha òpin ayé tí òpin ayé ẹ àdìgbé tí ń bọ̀ ní oṣù mọ́kì fi hàn nìtúndínlá kúlúkúlú lọ́sìn ní máa tẹ̀sà kólébà dé gbogbo ẹ̀mí pátá lásán lẹ́sàn tó ti ṣe. فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى má jọ sẹ́yìn rẹ̀ ẹni tó ṣe pé onígbàgbọ́ sí ọlọ́run onígbàgbọ́ sí ọjọ́ àdínlé yìí má jò di ọlọ́ ẹni náà sọ fún ọlọ́mẹ̀ntì ọ̀la bìbí rẹ̀ ọlọ́mẹ̀ntì ọ̀la ó yẹ lóko sí má tẹ̀lé wọn ẹni bẹ́ẹ̀ àdínlé onáda gbàwó lọ́sẹ̀lẹ̀ má tẹ̀lé wọn ẹni bẹ́ẹ̀ ọlọ́mẹ̀ntì. ha ẹtí onígbàgbọ́ síjú àti ilé yìí má jẹ́ ọ́sẹ́ni rẹ̀ kó bẹ́ẹ̀ wà tàbí àhàwà ẹ̀tọ́ sí pé ọ̀tẹ̀lẹ̀ ìfẹ́ nù ara rẹ̀ ọ̀tẹ̀lẹ̀ ìtọ́lọ́ wí ọ̀tẹ̀lẹ̀dà ìgbà wọn àti bá wọn. ọlọ́run tún sọ̀rọ̀ rẹ̀ nínú súrátù Nahl àyà seventy seven ọlọ́run ni wàá ní ìlà ìlà ìlú sàmà. السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير قال ولله بيت السماوات والأرض انتم ti ń mọ àwọn wáyé tí mo mẹ gbọ́dọ̀ nígbà tó sí Ọlọ́run ní ọ̀dọ̀ òun lọwà nínú ẹ wà òun sì ń sọ fún yín pẹ̀lú tíra òun ti ń ṣe koran ẹ wà má àbúrò sáàtì ilà alámọkì ìbáṣà ọ̀rọ̀ àlámà ni àjíǹde yìí nípa ṣíṣẹlẹ̀ rẹ̀ nígbà tí kẹsẹ gíláṣí mọ ni ọlọ́rọ̀ ẹwà kàlókọlọ àsìkò mélòó lọ́fẹ́ gbá ìṣẹ́jú lọ́fẹ́ gbá nínú ìṣẹ́jú tí ìlà wà àsìkò mélòó ni ìlà ìdọ̀kọ̀ rà tọ́ba ti dé kò sí èdè bá sì lọ àwọn ọlọ́dà bẹ́ẹ̀ lọ tún yá dẹ́n lọ́mọ tí mo mi dẹ́n gbà wẹ́mi dẹ́n sáfóṣà dẹ́n sáfóògùn kúkú tí wọ́n máa tí wọ́n máa ṣe lọ ìlú sí mọ́ ọ̀sáyé rẹ̀ ẹ̀bọ tí ń ṣe ọ̀sáyé rẹ̀ lọ kódà àwọn ẹ̀ṣọ́ bá kọ̀ọ̀kan yẹn gbogbo àwọn ọlọ́ni wa máa ahùn sáàtì ìlà kàlámù ìdìbásọ̀ àwòrán àkọ́rọ̀ ọ̀rọ̀ àlámọ̀ ìsáà ìpè àjíǹde ọ̀sẹ̀lẹ̀ kọ̀dà nígbà tí ẹsẹ̀ ń gbére lásán ni kódà àwòrán àkọ́rọ̀ ó tún súnmọ́ jù bá lọ ṣùgbọ́n lọ́dọ̀ ọtí nílẹ̀ yìí ti ń pa ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ń bọ̀ bá ṣẹlẹ̀ tán ní ọgbà gbogbo lórí lọ. كل شيء Qadir. dájọ́ ọlọ́run bá lè yọ ọlá ọba tó ní kápá lórí gbogbo nǹkan ní nínú ẹ̀ náà láti lè wà. ó pẹ́lẹ́ ẹ̀ẹ́dógún lọ́nà sọ àdínì nìyẹn yọ̀ọ̀mù dí ọjọ́ ẹ̀sán ọlọ́run ní yọ̀ọ̀mù sáà ọjọ́ lè pé àsìkò àsìkò rẹ̀ ó ti súnmọ́. ọlọ́run tó ní àsọ́ọ̀ká ìjọ ìgbé ìbòsí ti máa ń jiyàn létí tí a tó bá pọ̀ ó lè dé ó lè dé tí yóò jì yorùbá làwọn sọ pé alábọ̀yá ni wọ́n ní wọ́n lábàdá lábàbà ti gba yóò pọ̀ ní ìwọ̀ àwọn tí wọ́n lè rọ gbogbo gbà wọ́n pọ̀ méjì ó dà wọ́n lẹ́yìn tó kílẹ̀ tó lòun tẹ̀ sí wọn ó ti àfẹ́ tẹ̀ tì ìgbésà ìyá ó ju bẹ́ẹ̀ lọ nígbà tí sọlọ́ọ̀kì bá fà bèrè sínú owó tálá kọ̀kọ́ gbogbo kan yóò kó bá ta ńgbọ̀ bá fẹ́lẹ́ kejì iná ní tàbí tó ju wa. alonso wa musulatu abbas aya three forty two wípé fayidá وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك ńgbà tó bá dé ìfọ̀fẹ̀rẹ̀ sínú ìwọ nìyẹn tàlàkọ̀ọ́ ní àdìsí àdìsí ọ̀sán ọ̀la àdìsí olùkùsí ẹnìkan tó yọ ọmọ sí lọ etí ni ọkọ alùpùpù lélẹ òpin ayé lẹ́nu. ọlọ́run ti sọ àbọ̀ ìgbé ń bọ̀ yàwó ọmọ yẹn lọ́rùn olùmọ̀ọ́lù. الحكيم ìjọba rẹ̀ lẹ́yìn àti ọkọ̀ ọmọ ìyá ẹ̀ wà ó mi ìwà àbí màmá mi ni bàbá mi ni yọ̀ọ̀kọ̀ fún wà sọ ìbá ti ìwà bàbí ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ yọ̀ọ̀kọ̀ tìrẹ̀tìrẹ̀ gbogbo gbogbo yẹn pátá ní omi ti ń gbé lọ ní omi ti ẹ̀ lọ́wọ́ ẹwà ẹwà àtẹkùn jáde ọsẹ tọsọsẹ lọ bí ẹlòmíì ti ń gbé òjáde pé ẹ àtẹkùn máa sì <laughs> lọ lọba tó láwọn yẹn ní ìlànà ta ìwé ìwòlé ní ìdí ẹsẹ bọọlù yẹn kó ẹwọ tó tóbi lọ àlèkìá mi ti dé o. لكل امرئ منهم يومئذ شأن يغنيه níjọ́ ẹ̀sán yìí kájú ní omi tí ní omi tí ó di lọ́wọ́ ojú orí ya ọmọ ibi mọ́sùlùmí àwọn àwọn ojú wọn sì mọ́lẹ̀ ẹ̀ ká mi mọ́lẹ̀ lójú wọn lọ nígbà tó mú mọ́sùlùmí ṣe rọ̀ wọ́n máa rẹ́rìn wọ́n máa gba ìròyìn látọ̀dọ̀ ọlọ́run àwọn ọmọ mi nínú ọlọ́run jáde wà bẹ́ẹ̀ wọ́n ojú orí ya ọmọ ibi ní àyè àbárọ̀ tẹ́lẹ̀ náà. wọ́n fa olóró gbogbo ní tí gbogbo ẹwà dúdú tóbi wọn dúdú orúkú ti bò wọn lónìí nígbà náà ti ní gbogbo òkè owó ìjọba ìyá eruku ti bò wọn lónìí ojú wọn tó wá dúdú ọlọ́dún wúlá ìgbà wọn lónìí bàbá ọ̀dọ̀ ìfájà ọlọ́dún àwọn káàkiri ní ìní àwọn tí a jẹ́ òkè yẹn tẹ́lẹ̀ wà wọ́n ọlọ́dọ́dọ́ náà dá fún wa o ìlà àti ìbẹ̀rẹ̀ náà wà láàyè. ọlọ́run tó pe ọjọ́ ọjọ́ ẹ̀san yìí ọlọ́run tó pe ní àtọ́ mọ́tòlù gbogbooro ọlọ́run tó jà kọ́ ọmọ o mùsùlùmí àti kábílẹ̀ kábílẹ̀ ogun tí ò ní bẹ̀rẹ̀ mẹ́lẹ̀ tọ́jà kò lọ́gà jù ọlọ́run náà ló ń yẹ gbogbooro kó lọ́gà lọ́dọ̀ mẹ́lẹ̀ yàtọ̀ yàtọ̀. kálọ̀ fúlàtù nazaat ayé àtẹ̀tù sẹ́wọ̀n ìfọ̀tù wán ọlọ́ni ẹ̀yọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́nìyà àtúntò máṣáàtò kálíkọ́ ní àmì sábà. mùsíbà àsìkò màtẹ́ni gbọ́dọ̀ ẹ̀tì ẹ̀jẹ̀ pé àwọn tí wọ́n ti ń gbà náà àwọn tí wọ́n ti ń gbà náà ẹ̀ẹ́dọ́ ní ogun abẹ́lé àkọ́kọ́ tí wọ́n dà wọ́n ní tí wọ́n bá ti rọ́ tí wọ́n bá ti rọ́ ìbọn ní lẹ́jọ́ ọ̀sẹ̀ báyìí ó sì máa gbọ́ balẹ̀ ọbẹ̀ ẹ̀dẹ́ ìyẹn lọ wọ́n máa ní ìbọn ní Lagos wọ́n máa rọ́ àgbà wọ́n sì máa gbọ́ balẹ̀ láti fi dẹ́kun ọ̀rọ̀ yìí ẹ̀ ọ́ ti tóbi ọlọ́ọ̀ kátó wá pé ọlọ́run bá lè jọlá ọlọ́run nípa ìgbà àjà àtẹ̀tọ́ ọ̀nàdúrógbó lọ. nígbà tí mo sì bá ti kárí ilé kárí oko tọ́ ẹ kó lọ́ka jù kọ́ ọba dé oní àníyá ọ̀hún bí i oní àníyá ọjọ́ tó lọ́wọ́ tó lọ́wọ́ sọ̀rọ̀ kẹ́dà. ìyàwó wa yàtọ̀ dákàrú lè ní sáà máa sàrà ọmọ ẹ̀mí ìjọba máa rántí gbogbo tó ti ṣe wájú síwájú ètí ọba rántí àwọn ẹlẹ́kọ̀ọ́ ọmọ létí wọ́n fi kọ́ ọdún bàbá bẹ́ẹ̀ wà kúrúkú ìsàfihàn èyí mú ní mà ìyàrá àwọn àjọ iná jáde iná ajá àdámà ọlọ́run ká gbogbo ẹ bá lójú ní ọmọ rí lọ́nà fa máa ń tọ́ra àwọn tí wọ́n gbé òkúta nílé ayé tí wọ́n kọjá ta wọn ọ̀rọ̀ tí ọ̀tọ́ sí wọn sọ lẹ́nu ìwà tí òòtọ́ sí wọn wù wá ìṣe tí ọ̀tọ́ sí wọn wọ́n ṣe é ọlọ́pàá ẹ̀kọ́ máa kí wọ́n máa ṣòwò sí wà á kàwé àyàkà dúníyà tí a ń gbọ́dá fún bí adé tí a ń lé àdúgbò ọmọ ẹ̀yìn àpá àgbé ilé ayé látàkọ̀ sí náà wọ́n ti ṣe lọ́nà ìbàdí ẹ̀ṣọ́ fàyín náà lè jẹ èyí máa bí àdé máa wá inú náà jẹ níbi ìwẹ̀ ní ọ̀jẹ̀ bí ìbùdó sí wọn mú òdìbò mi nígbà ẹ̀ bá láàárọ̀ tọwọ́ jẹ lọ ọwọ́ ẹ̀kọ́ mílíọ̀nù gbogbo jẹ́ padà ní ìtúlọ̀sùn rẹ̀ ìjọ ìyá ìjọ ọmọ bẹ fáwọn káàbì nìyẹn kó o níwó bí tí wọ́n lè sí ìgbọ́n ọmọ lọ lẹ̀ nínú lọ. wà á mú abánisọ àfàmọ́kọ́ ọ̀rọ̀ bìbí ṣùgbọ́n bá bẹ̀rù ọlọ́ọ̀bá rẹ̀ wà náà nọ́ọ̀sì ànìyẹ hàwá tọkọ̀ fún ẹ̀mí ìṣẹ̀ náà ti bẹ́ẹ̀ nínú ẹ̀mí nínú ara rẹ̀ tọkọ̀ fún kò bí ìfẹ́ nù olùgbé ẹnu rẹ̀ tẹ̀lé tọ́lọ́ fàáyé nàìjíríà nàìjíríà ìmọ̀ wá. ọba ìjẹ́ náà dára ibẹ̀ ni òde sí wà wá ọlọ́dẹ ọdẹ òde sí ti tá a fẹ́ tó bẹ́ẹ̀ náà ni pé ọlọ́wọ́ bá pe yọ́ọ̀mù dí ní táwọn ó tó kù ní àtọ́ mọ́tò gbogbo ọjọ́ tó ní kó kù sí ìgbà tí ó kárí ní kárí oko tí ò ní fẹ́ ní kẹtẹ́lẹ̀ tó ikú lọ́gà ní gbogbo gbogbo tó bẹ̀ kọ́lọ̀ ti dé náà dáa fún wa o. ń gbọ́ lọ bá ń para rẹ̀ pẹ̀lú oríṣiríṣi ọkọ̀ kálíbà aṣọ dínì kálíbà aṣọ dínì àwọn akọ́mi nínú àlá níbi ẹ̀dùn káàbì lọ. gbogbo bí ká ló bá ṣe àti ètò ó yà tètè lọ kọ́lá tètè gbìyànjú lọ tún ṣe o ìjọ náà tó dé o ọmọ yìí pé tètè mo wù fún ọ sọ̀rọ̀ bọ́ ní sọ́wọ́n náà kà ló kọ̀ọ̀ án yọ̀wù dínì làbẹ̀rẹ̀ sí ó tún lóríṣiríṣi ó kọ́ kọ́lọ́ jẹ́ kíkà rẹ̀ ló lò wá. ẹlẹ́ẹ̀kejìdínlógún nínú orúkọ ọlọ́run sọ oní àdúgbò ọlọ́run sọ ní àdìgbà àṣìyà mùsíbà tí máa gbóyàn yọ dàbí aṣọ ní èyí onímì náà ní nǹkan mí máa tó mùsíbà nìkan kọ́lọ́ kó sàlùwà ọlọ́run bá sọ pa rẹ̀ ní sùrọ̀tù gáṣíà kálọ̀ káyà kìí sí ìkẹrin ọlọ́ni hálẹ́lá kàlákà kábíyì tó عاملة ناصبة تصلى نارا حامية هل أتاك حديث الغاشية بيبيري ìtìbéèrè ìtumọ̀ ẹ̀rọ ẹni pé kọ́bí àtàkà káàdì ìdòrò gàṣíyá ìró nípa mùsíbà tí ó bu ẹ̀dá dáhùn ọmọ tí wàá bá wà nábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ìwọ náà ti sà nábì ó ti kà ń tẹ́ra ọlọ́run wòjó oyún yà wọ́n mọ́ ìdìní kàṣíyá àwọn ojú kan yọ ọ̀rọ̀ yọrọ ìyẹ̀wò ọba níjọ náà àmìlà tó náà síba ó ṣiṣẹ́ ní ayé ó sì dààmú èsì bí ó ṣiṣẹ́ ṣùgbọ́n tẹ́sílà náà ọ̀nà àmìyá yóò lọ jóná nínú náà jahannama tó gbóná ibẹ̀ yóò tún ibẹ̀ yóò tún jóná so ọlọ́dà kọ́sà àdúrà ọ ẹ ń bá wà lórí òdodo yóò ṣe wàhálà yóò ṣiṣẹ́ yóò gbìyànjú ẹ tó sì wà lórí àdùn náà ètò kó ń lọ wà máa di gẹlẹ́dẹ́ ní olówó lórí wàhálà náà ni wọ́n máa ṣe lórí àánú tí ò sì ní màá bí àánú wa lọ́dà wọ́n jẹ́ aṣọ ọ̀nà tó sọ ọ́nà ọ̀nà tóbi rẹ̀ wọ́n láàánú rẹ̀ tẹ̀ nínú ọmọ tó lọ fọjọ́ ìdàlì kìyàmá nìyẹn láti sílé mọ̀ pé mùsùlùmí àwọn ọ̀dọ́ náà ìdí òkú ọmọ ẹ̀dẹ́yìn àti àdánù náà tí ó kò wọ́n dàrú ní. ó pẹ́lẹ́ ọ̀kàndínlógún tọ́lọ̀ tó ní ọmọ ìfọ́sìn tó yẹ pé ọlọ́run sọ̀rọ̀ bí aláàánú àti òdodo ọlọ́run tó ń pè aláàárín tó bá rújú ìdí ẹgbẹ́ wúyọ lẹ́sẹ̀ tí èsì ti wọlé sí tọ́jà pé kò síbò kò sọ̀rọ̀ tó lè sọ àti wọ́n sọ pé wọn náà lọ láti nígbà yẹn tó gbogbo àmì pé ẹni tó o sì ṣe kódà bóyá bá nínú ni ọ bóyá ò ti ẹ̀rú rẹ̀ rárá ni pẹ̀lú ọpọlọ tó lòyà ọmọ mi náà lóbìnrin àlọ́lá àbílá àlùmọ̀sọ̀dá tó àbílá àwọn ọmọ mi lóbìnrin ló ń ti ẹ̀rú bàjẹ́ rárá lẹ́nu bí ọba tó lọ́ba jẹ mọ́ lẹ́sẹ̀ ẹ̀ ọlọ́sọ pé iná yà ó máa lọ́kọ́ sílíkà níbi ọ̀tá nínú sọ́rọ̀ ìdára iná yà ó máa lọ́kọ́ sílíkà níbi ọ̀tá dájúdájú ọjọ́ káṣókùn yàrá mi òdodo àti rọ́ káṣókùn yàrá inú mi àti káàkù káṣókùn yàrá àwọn ìjọ tí ó wà náà lọ́tọ̀ àtàwọn tí ó wọ́n náà lọ́tọ̀ ká alami kọ́ta lójú lásìkò ní alimi kọ́ọ̀tù láti di wákùtù láti di àsìkò ní ọlọ́run ní tó ti ní àsìkò ní o tí o sì ní yẹ ọlọ́run tó ń sọ fún wa láàyè nínú kọ́ra ilé nínú sùnjú wá sọ́ọ̀tù nẹ́bà ayé seventeen ọlọ́run tó ń sọ fún wa nínú sọ́ọ̀tù sọ́ọ̀fà ayé nineteen twenty one ilé fàyín náà máa ń yẹ sájúra tó ń wá níta. فإذا هم ينظرون وقالوا يا ìlú ẹ̀sán náà wí israẹli ni ọmọ òkè sínú wọ ẹyẹ ọmọ tí ó sì mọ gbogbo ẹ̀dá lóògùn ìkejì lọ́wọ́ àwọn báyìí ká ló lè ebe àwọn mẹ́rẹ̀ mi nígbà ìwọ ọ̀fọ́ ní ìdílé ìṣubú ni fífẹ́ ẹyọ ọmọ náà nígbà gbòmí sọ ṣẹ̀wọ́n ti tóbi ọlọ́ àní èèyàn máa ń sùn tóòtọ́ ṣùgbọ́n ìgbọràn kìí ṣe pé òun sun àfùnán débi pé wà á gbọ̀ngàn náà èyí ó sùn ẹ̀sìn náà pé kò sì ní dájú tó ńgbẹ́ bá gbé débi kan yóò máa jí wọ́n yóò máa tó hmm, hmm, hmm, kílẹ̀ wí òun sùn lọ ni èyí túmọ̀ sí pé èyí sí pé ìgbọràn èyí sí pé òun wá sùn bí ojú tọ́jà tó ní ìrásẹ̀ là látọ̀ bí nà èyí sí bí tiẹ̀ so ibi ara ara ìsùn àìsùn ibi àìsùn náà yẹn ní ẹni tì gbọràn iná ìrọ̀lọ́ wá wá pẹ̀lú sájìlá ní ọ̀gá ìyá ìbò sí náà ní ìsìlámù ìlú òkè tí ó tí ó tí ó di gbogbo kájú kí ká tó dìde lẹ́ẹ̀kan náà ìgbé èwe nílé láti fọ́ bàmà dìde nù sáré rẹ̀ kọ́lọ̀ déédéé náà dá fún wa. ọ̀dọ́ nípa iná máa di adájọ́ra tó mú wa ìdá. ìdí ìdájọ́ mẹ́rin ọkàn náà ní ìjọ àti ìjẹ́jọ́ ẹ̀sán táwí fáyidà òmìnira òmùgbòó. lójijì káàdì wọ́n bá yọ̀bá máa wọ̀ bí ọ̀rọ̀ báyìí yọ̀bá máa dúkàlẹ̀ ìwọ ní ìṣẹ̀lẹ̀ wà kọ́ wúyá wá ìlànà àwọn káàbì ọmọ sọ ibi ìwé àwọn o káàbà ọmọ di a ah, ọjọ́ ẹ̀sán tọ́lọ́ ọmọ ìwé káàbì rọ́ padà wà ní ayé ọjọ́ ìwé ìpele ìdáwà o káàbà ayé ọmọ ìfọ́sílẹ̀ ọjọ́ ìdájọ́ ilé alẹ́ bí kò ń tó lè jọba gbé wó àwọn ẹ̀kọ́ ọmọ tó wọ́n gbé ádá ìyá ọmọ ìfọ́sílẹ̀ ìdẹ́bí kò ń bí ìtòkà bí fún ọjọ́ ìdájọ́ ọlọ́run ní méjì yóò tó sí láàrin ẹ̀dá ètè tí ń kà sí rọ́tẹ́lẹ̀ ó ti wá di òdodo lọ́dọ̀ rẹ̀. àlùfọ́sùlù a máa jẹ́ ìdájọ́ a máa jẹ́ òǹpẹ̀yà ọlọ́run sọ̀rọ̀ láàrin gbogbo tó jù mọ́ra wọn lọ́dọ̀ ẹ̀dẹ́nìyàn ọlọ́ọ̀bá àdìgbọ́lá ọba tí ń bẹ ní àwọn kan tó ń pa àwọn kan lọ́rọ̀ wọ́n sì tún láwọn lẹ́yìn tó lè ẹgbẹ́ òbí lọ́wọ́ àtúntò ń bọ̀ bá dàbí ìyá àwọn gbogbo ọ̀wà gbọ́dọ̀ ọ̀rọ̀ òdodo níbẹ̀. àwọn kan ní ọlọ́wọ́ bá òbí mọ́ àwọn kan ló bí mọ́ kódà àwọn ọ̀dọ̀ ọmọlé ọmọ ń bọ̀ bá dàbí ìyá àwọn àwọn kan ní kí wọ́n yékéyéké tí ò ní sí kankan tí ó wọnú ara wọn mọ́ ìjọ náà ń bọ̀ nítòsí súnmọ́ ni. níta sì máa gbé ìdájọ́ fọ́sùlù àmàdé ìdájọ́ ọwọ́ àtúnṣọ́lọ́tò sájídà ayà twenty five ọlọ́ni ìdá rabbaka huwa yafsilu baynahum yawma al-qiyamati fíìmù akáàbò fìdí ẹsẹ̀lẹ̀ fún ọlọ́ọ̀bà rẹ̀ ìní ó sì dájọ́ láàrin wọn níjọ́ ìgbà ìyá fọ́sùlù mẹ́yọ̀ ọ̀gbọ̀n tó ti dọ́gbé ìgbìyànjọ́ lọ. ọlọ́pàá àdéjọ́lá yóò ṣèdájọ́ láàrin wájú àdéjọ́lá ìyáàmà fi máa ka tó fi àtẹ̀lé fóònù. níbi tó ṣe wípé wọ́n já pa ẹnu pa rẹ̀ lóríṣiríṣi eléyìí eléyìí kódà láàrin àdúgbò ń ṣe ọlọ́ láàrin àdúgbò ń ṣe ọlọ́ sọ́lọ́ láàrin sọ́lọ́ ẹnì kọ́ni báyìí ẹnì kọ́ni báwọn ọlọ́run bá ó ṣe fọ́sùlù dé ọ̀gbìn àdìyà wọn ó kọ ogún tọ́lọ́ ọba fún yọ̀ọ̀dì àdìyàmà oní àdìyọ̀ọ̀dì fàtìlì fataha níbi lábáwá àmàjẹ́ kí ló sì gà fataha a sì máa tún jẹ́ kí ló sì dàjọ́ àwọn amọ̀tún tí ń sọmọ tí ń gbọmọ ní fatiha tí ó sì ń gan ní àdìyọ̀dájọ́ tó jẹ́ pé àtìkíní kejì ọlọ́ọ̀ni ń ṣe <laughs> ọlọ́ọ̀ni máa ń ṣínà fún yàn kìí sọmọ ismu lè báyìí ní ẹ̀sìn sọmọ bẹ́ẹ̀ náà sì ni ọlọ́ọ̀bá ní máa ń ṣèdájọ́ tí ó sì dájọ́ òdòdó láàrin gbogbo yẹn ọmọ tí wọ́n ti tẹ̀ bí wọ́n bá ti ẹ̀kọ́ bí wọ́n bá ti ẹ̀kọ́ lọ ìdájí ìdádájọ́ ètí ìkọ́ kìkì ìdádájọ́ káwọ́ ọkọ̀ tó ga tọ́lẹ̀ wà tó bá súnà táwọn sọ ọmọ wa o tòkásì máa gbé lọ́dọ̀ àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá fi àwọn onímọ̀ lẹ̀ nínú èèyàn èèyàn gbogbo ẹ̀fẹ́ láyé ẹ̀sà tẹ́ẹ̀ni ma tẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ sì pọ̀ mí àwọn ọ̀sán àbọ̀rẹ́ tuntun dọ́jọ́ ti àwọn èèyàn òbí kíra ìgbà náà bọ́sílá gbogbo bọ́sílá èrò bọ́sílá bọ́sílá àbí bọ́sílá tọ́tà ìbá fúlá ìlú bẹ́ẹ̀ni kọ́nù bẹ́ẹ̀ni kọ́nù ìkálò ìkálò ní ìkálò ní mọ̀súrù yìí àti mọ̀súrù láì tẹ̀ ní mọ̀súrù láì oní mọ̀súrù láì àti mọ̀súrù láì mọ̀súrù yìí èyí ẹ̀ lọ́kọ̀ ẹ̀ tẹ̀ nẹ́sìn yìí làwọn alifati kulu ìdílé agbára amadé sisi nǹkan àti mẹlẹ bí ètò ìdájọ. ọlọ́ọ̀bà àdìgbọ́lá ọ̀sọ̀ yọ̀ọ̀mù dìínì ọjọ́ ẹ̀sán ni ọ̀sọ̀ ní yọ̀ọ̀mù lùkọ́sílì yẹn ní yọ̀ọ̀mù lùkọ́bá ọjọ́ ọ̀dájọ́ yọ̀ọ̀mù lùkọ́kùn ọ̀yẹ́ bí lọ́gbọ́lá bá dáadáa o ẹlòmíràn wá ní pátá sísí nìkan náà láti sá ńgbẹ̀ bá ti lẹ́ bàbá àná àtìmọ̀lẹ́ àtọ̀rọ̀ ní ìṣẹ̀dálẹ́ lórí ìlẹ̀. àṣìmọ̀jẹ́ àlùkọ́kùn ẹlòmí ò túbọ̀ dájọ́ láàrin àlùkọ̀dá àlùkọ́kùn ìtumọ̀ kátà yóò lè dájọ́ náà àlùkọ́kùn dájọ́ náà kọ̀dọ̀. sọ̀tún wa máa jẹ́ dájọ́ tó lọ àṣìmọ̀jẹ́ àsúntọ̀ láti bẹ̀rẹ̀ wọ́n ti wà lẹ́yà kéèyàn ọdẹ agbára lórí ìlà ó wà lórí ìjọba tókùn náà jẹ́rẹ̀ policy. ìdílé kan ní onílà nílà ìdájọ́ ọlọ́run ní agbára ọlọ́run ní ìjọba ọlọ́run ní àwọn ọmọ yọ àwọn fáwọn tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀. ẹ̀ nínú sọ́ọ̀tù sájídà ọlọ́run sọ̀rọ̀ pàyọ́ ọmọ ìfàtì yìí nínú sọ́ọ̀tù sájídà àyà twenty eight sí thirty ọlọ́run bá tó pé wọ́n yẹ kúlù náà màtáhà màtáhà dàlẹ́ pàtó. إن كنتم صادقين أو الكافرين وما صفى النبي محمد صلى الله عليه وسلم بين أما النبي الله صادق وما صفى قيمة هذا المجهول ìdájọ́ tó lọ́dọ̀ wú sí àdíǹde tó lọ́dọ̀ wú sí bí ọmọ ìṣẹ̀dá tó láàrin ẹ̀dá ìgbà wo ni náà wọ́n ti kàwé ti pẹ́ pọ̀ ní kòrò nínú sọ́ọ́ ti di tọ́ba yìí tó lódodo yìí bẹ́ẹ̀ ní làwọn tí òní gbàgbọ́ òdodo wọ́n máa sọ fún àwọn àbá wọ́n lọ sọ́dọ̀ àwọn mọ́mìnì. ìgbé ẹ̀dàdọ́tà ìwé gba orí tó ṣẹlẹ̀ ìwọ́dókòó díẹ̀ ọlọ́ni múlíyà ọmọ ẹ̀lẹ́kọ́tì pátì láàyè àgbà òǹlẹ̀ ní àkàkàrò yìí máa ń lò wọ́n àwọn yòókùn أعرض عنهم وأنتظر إنهم منتظرون Allah sọ̀rọ̀ polisi ọ̀fun àwọn káfíìn ní pé yàwó ẹ̀lẹ́ pàtìkì tíjọ́ ọ̀dájọ́ ìbá dé láàyè ọ̀dọ́rùn lẹ́ni ìdàgbàbàrù ìmọ̀ ọ̀hún. táwọn káfíìn tí a bá wá sọ pé jọ́nà pé àwọn tí wàá gbàgbọ́ báyìí nígbà táwọn tó dúró yìí ọlọ́run ní iná ìmọ̀ òmìn lòdì. ìgbàgbọ́ tí ẹsẹ̀ wá ní sí wọn lẹ́yìn ìgbò ti dé kò wúlò ìgbàgbọ́ tí ó wúlò ọlọ́run ti sọ nínú sọ́láàtì ìbákọ̀ alìlàmì dáadíkà ìkìlá ọláwọ̀ ìbàbí kúdà tìlẹ̀ mọ́tẹ́lì alẹ́bí náà yóò fi ìlú náà lè lẹ́yìn wáyé tó yí kó náà sọ̀rọ̀ àtà wá mi dùnà ọ̀làbínà ọ̀hún fi òun lè kú. ìmáà ń di òkè àwọn ewúrẹ́ àti ilé ayé yóò fi ìlú náà lè lẹ́yìn tí mo fojú rí ta sọ mọ́ ọ̀rán wọn nígbà tó sì. ṣùgbọ́n kọ́ wá délẹ̀ náà kọ́ wá ní onígbàgbọ́ bó láti wá tó ní aláàárẹ̀ wà ní àdúgbò òdodo ọ̀rọ̀ mi láyà láyà ń bọ̀rọ̀ lẹ́ni ìrìnàkàbà òní máa ń ìgbàgbọ́ táwọn táàbù bá wá ní tọ́nà kò ní wúlò kankan mọ́ kò ní sàǹfààní kankan mọ́ wàlà òyò bẹ́ẹ̀ ni àdìlọ́mọ lára ike kúrò tó padà lọ́lé ayé kí wọ́n lọ tún ṣe kò sí yàn máa fà á lè dá nínú ọlọ́run wa nàbí sọ̀rọ̀ ayọ̀ sọ̀rọ̀ pàwọ́ tì sẹ́ni kò lọ́dọ̀ wọn wà ntọ́wé ìnà òun tọ́jú wọ́n máa retí àdìyá máa ń yọ̀ ọ́ bí máa ń yọ̀ ọ́ bá ti táwọn máa retí tiwọn náà yọ̀ wà bá wọn àìnígbàgbọ́ sí tiwọn òtúmọ̀ tó kọ̀ wá ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìtàkùn ẹ̀ pé pásítọ̀ ó tó máa ń túmọ̀ sí ìdájọ́ ọlọ́run wá lòdì òfin èyí yàtọ̀ sí tí mo lọ́dọ̀ wá nínú sùràtù ìfàtìlì nínú sùràtù àhà àyà eighty nine ọlọ́run ní ọlọ́run ọba sọ̀rọ̀ nípa ànábì ṣùháì pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ ànábì ṣùháì wà bẹ̀rọ̀ onírọ̀bà. wá gbé tùmọ̀ mí sí wá wá gbé tó gbé ayọ̀ dọ̀ra ọ̀sẹ̀ yìí gbé rọ́bà náà ní ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá olùwọ́ olùwọ́ ìfúnná abáyé náà wà báyé náà káwọn mi náà bẹ̀rẹ̀ láti ìdájọ́ láàrin wa àti láàrin àwọn ènìyàn mi àwọn ènìyàn wa pẹ̀lú òdodo wà á dàgbẹ́ olè fà ìdí ọ̀tọ̀ wa lórí lẹ́yìn ṣe ìdájọ́ láàrin ẹ̀dá. tí wọ́n ṣe yọ̀ ọ́ iná àdéhùn ọ̀pọ̀ ìfàtìlì ọlọ́run tó ń sọ pa àwọn ènìyàn alábìnú wà ní ìsìláàtọ̀ ọ̀sán nínú sọ́ọ̀tù ṣọ́ra ayé àwọn ọmọ sixteen ọlọ́run kọ́ lóla iná tẹ́tẹ́ ìyá lóru látàkù nánà nínà lòdò mi kọ́lá ọ̀bì iná ọ̀bì kàdàrún fàfúdàkà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ nà fàtìhán wà lẹ́jìnnì wà mọ̀ náà yíyá nínà lòmìnir sọ́ọ̀tù ṣọ́ra àyà wọn àti pèndé wọn àyè jì àwọn èèyàn ló àwọn èèyàn ló wọn sọ fún òwe pé náà bá ti dáwọ́ níbi wá àsìkò ṣe yìí látàkùn náà náà náà náà dúró ní àmọ́ àti ọlọ́kùnrin nínú ẹ̀ta àwọn ọlọ́kùnrin lọ́wọ́ àtọ́jú àtẹ́lẹ̀ ìkòkò mẹ́wàá àwọn èèyàn tó lọ ń gbé ìdílé lásìkò tí òkèlà níbi ọlọ wọn ò tiẹ̀ wọn fi ti yẹ̀yẹ́ wọn sọ ọlọpọ àwọn àyùkú ó tó sẹ̀mí pẹ̀lú ọmọ àwọn àjọ ọmọ náà wọ́n tó tó báwọn bàbá àwọn ṣe ṣe kí ẹ máa tí ẹ máa ṣe ìjẹ́ ní àwọn náà tó ń ṣe wọ́n tó sọ lóko àwọn àjọ náà tó kú ọmọ ọmọ tó dé àwọn náà tó sọ lóko lọ́bi ní rọ́bì làálàá alága àdìgbì nàdìgbà àbí nàdà ìyá ọ́ ẹ ti kíyàn kú lé wípé káàbọ̀ wọ́n sẹ́kọ̀ọ́ àwọn káàbì yìí láti dáwọ́ ẹjọ́ òsèkù ló pé ẹ̀yìn àti ẹ̀fẹ́ ẹ̀yìn àti ẹ̀fẹ́ nìkan pé kọ́ wà lórí mọ́jọ òsèkù àti tọ́wà lórí wọn àti tọ́jáde wọn pàmò pàmò lọ́lọ́wọ́ á sí àwọn ìyàwó nínú àwọn ọmọdé wọn àwọn ọmọdé wọn sẹ́kù àwọn ọmọdé nínú àwọn àwọn àgbẹ̀ àwọn ìyàwó wọn ti bá tó bá lọ́nà kọ́ sàn wọ́. قال رب إن قومي كذبون النبي sọ pé ilé ọlọ́ọ̀bá mi lòdì olùtọ́jú mi àwọn ènìyàn nínú àtòbí ló ń rọ̀ fáfúta abẹ́yẹ ní wà bẹ́yẹ náà wọ́n fàtà wọ́ ọlọ́run sì dájọ́ láàrin èmi àti wọn nídàájọ́ tó wọ́n náà wà lẹ́ǹtì ní wà bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yà mi náà mú mi ní ti lámì àti àwọn yòókù kí ẹ tó kí ẹ wà pẹ̀lú mi nínú ọmọ mi dáwọ̀ ńlá kù bí ìyàtọ̀ mi jẹ́ wọn. ọlọ́run sọ pa pé yọ̀ọ̀mù lè ẹni yọ ọmọ díìnì ọjọ́ ọ̀dájọ́ ni kódà ọlọ́run wà ló bàtà bọ́bá wù ọ wọlé àpapọ̀ olùsínà olùsínà bọ́ ní ibi ilé ìwọ náà bọ́ bọ́lọ̀ ti lọ nínú súràtù sábà ayé àtúntì báyìí ti twenty seven ọlọ́ọ̀bá àdégbélá sọ pé kúlá tusalúna àmà àjìrán kúlá tusalúna àmà àjìrán náà wàlá tusalú àmà tààmà. tusalun amma ajramna nta ọba ti dẹ́ṣẹ̀ rasulullah Ọlọ́run ìtẹni Ọlọ́run bí wàlá amma ta'amalu bẹ́ẹ̀ ni saya ẹkúndé ìdá ìbá sí kìí sàwọn Ọlọ́run bíbí rẹ ń bá rẹ olùyẹjú máa ń gbẹyẹ lẹ́nu àwọn ọkùnrin yàwó ìdáwó ìyẹn àsìkò ọdún ọlọ́pàá kó bá jọ náà yọ wá sí dájọ́ láàrin wa pẹ̀lú òdodo wà wúwa nípa àlẹ́ àlẹ́ ọlọ́pàá tó dájọ́ òdodo ọba ọ̀dọ̀ ọmọ ní mímà. nínú pẹ̀sí ọlọ́pẹ́ yọ̀ọ̀mù dín òun náà ah, ní ẹlẹ́ẹ̀kọ́kànlẹ́ ní ogún ẹlẹ́ẹ̀kọ́lá láàdùn. twenty eight twenty eight. alákọ̀ọ́gbà yìí ni Eh, eh, twenty four ànánà la pè twenty four ẹ ẹ wá di twenty five twenty la pè wá di ṣáàlà ẹ ọlọ́run pè ní ọmọ ìpìyàmà ó pè ní ọjọ́ ìyàmù wọn máa ń yìí lábáyé kí nǹkó dìde ìdílé tí ọ̀sẹ̀lẹ̀ lọ́nà ètò ìdílé ọmọ ìdílé kó nu sàárè yìí ọ̀sẹ̀lẹ̀ ìkóra dúró láti gba ìdájọ́ lọ́dọ̀ ọlọ́jọ́ ọ̀sẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá fúnra ara rẹ̀ yóò tó wá sí tá a ṣe ìdájọ́ gómìnà nìkan lérò. bẹ́ẹ̀ náà sì ni àwọn oríṣiríṣi nǹkan nǹkan ńlá ìṣẹ̀lẹ̀ ńlá ìyá àwọn ọba àwọn ẹ̀jọ́ náà ipa táwọn ọ̀sẹ̀lẹ̀ ìjọ náà. yọ̀ọ́ mi ìyá àmà yìí ìlọ́pọ̀ jù nínú ọkọ̀ tó ń pè ní ọ̀rọ̀ àná débi wípé ọjọ́ sẹ́wọ̀tì gbèrègbè ayé sẹ́wọ̀tì gbèrègbè lójú wa nù àná tọ́lọ̀ pẹ̀lú yọ̀ọ́ mi ìyá àmà. nínú àwọn ọ̀pọ̀ta àti àtiwájú ní ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ lórí náà ní ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ méjì ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ ìyá náà ọlọ́run dáàbò ẹ̀ nínú Quran nígbà seventy times nínú ẹ̀ ilé tó wà sọ́nà tààlà Imran ayé wa sixty one ọlọ́run wa máa ká náà nínú ẹ̀ ní ayé ọ̀rọ̀ wọ́n máa yẹ kó yá àti bímọ فتوفى كل نفس ما كسبت وهم لا يظلمون ọlọ́ni wà máa ka àmàlí nábì yìí ayé wọlé kò sí ìjìnlẹ̀ nábì ọlọ́run kí wọ́n lọ jagun kí wọ́n kó nǹkan ogun wọ́n wá ní ojú ẹ̀ṣẹ́ ní bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ kíta nábì ọlọ́run ẹ̀dá bá nìyọ. nítorí ìṣẹ̀lẹ̀ kan lọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ fi fèsì ìgbéwà máa ka àmàlí ànábì yé ayé ọgbọ́n kò ṣeé ṣe kí ànábì ọlọ́run kan kọ́ wá jì nǹkan ọrọ̀ ogun sẹ́yìn wà á yẹ lọ́lọ́ ẹ bá jì nǹkan ọrọ̀ ogun sẹ́yìn yà á ti mọ̀ ọ́n lálẹ́ àwọn ọmọ ẹgbẹ́ yà á mọ̀ nítorí sẹ́yìn yóò mú wájú ọ̀gbìn àgbẹ̀ yà tí ó wàá di wàhálà fún tòmùmá tó wà fà kutu náà ṣe ń má kásàbá ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sán á san gbogbo ẹ̀ níjọba kálí kìámà ẹ máa ṣàkíyèsí bá a ṣe ń kú o rẹ́lò mi tó wà fà yóò rí ọ̀sán lẹ́sàn náà ni inú táǹsì tó jẹ́ dáadáa àgbẹ̀sán mi lè ayé nínú ẹ̀ nínú ẹ̀sán ni àgbà mi lè ayé ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ tó dà lè yà wọ́n. ń bọ̀ bá sòdodo èrè òdodo wọ́n jẹ́ àwọn èyí sòkò náà ń bọ̀ bá ti parọ́ fún wọn kódà kí wọ́n tó dọ́dọ̀ rẹ̀ wọ́n ti dá lọ́dọ̀ rẹ̀ wọ́n kó o wọ́n ṣùgbọ́n wọn tó ṣòdodo oṣòdodo nípa gbàmọ̀dùpọ̀ oṣòdodo bí iṣẹ́ rẹ oṣòdodo nígbà kọmíṣẹ̀ tẹ bá bèèrè lọ́wọ́ rẹ èrè rẹ inú èrè rẹ inú ẹ̀san rẹ tọ́lọ́ mọ́ san ọjà fàánì rẹ lé ayé nínú ẹ̀ ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ rẹ ọjà lè yá wọn lọ́nà wá ju wá lò wà fáàmù tòun mà tó wà fáàmù lónà sí mà kásábà lẹ́yìn ìgbà náà ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sán lọ́lọ́wọ́ san gbogbo ẹ̀mí kan ẹ̀mí kọ̀ọ̀kan lọ́lọ́wọ́ san tọ́lá ìyáma wọ́n mú láàyò gbèrà àwọn ẹ̀dẹ́ ni àní sàbòsí kankan sí wọn ọlọ́dà wọ́n jọ dé gbogbo ẹ̀sán tá a gbà lórí dáadáa wọ́n jọ dé pé ayé láti jẹ́ náà o torí wọn káàkiri ọjà tí wọn fẹ́ láwọ́láwọ́ bó ìdẹ̀kùn náà nínú ìdẹ̀kùn tọ́lọ̀ ń sekun tọ́lọ̀ bá ní ká kó òun gbé sórí òsùn ara gbogbo tó lò ń sẹ́wọ̀n kò ní sèkéde rẹ̀ wáyé lọ. sílẹ̀ òjú lásán láì ti sọ̀ mí ìní òsè déédéé gbogbo dáadáa tó ṣe lórí ìyẹ̀fẹ́ ni rẹ́gbà ìwé yẹn tó gbé ka ojú báyìí tó ìjẹ́ kékeré kórìíná ìrẹ́nà ọlọ́run fi bẹ́ẹ̀ ẹlòmíì lówó tó lè ná sí ó sì tó dáàbò ó sì ń tíráàbù tọ́lọ́ sí fún un lálẹ́ owó yóò sì ní orí tètè ọ̀dà ìkẹ́kọ̀ọ́ àwọn ẹni ńlá ìfẹ́ dáàbọ̀ olóyè ńlá ni ọlọ́run ọmọ ìyá ọdún tó kọ́ láńlẹ̀ tí ọ̀sán láàbíà àwọn àtìmọ̀wé ọlọ́run ọmọ ìdá ilé ọmọ òkú yẹn ń bọ̀ láti ìdí ẹ̀mí tẹ̀lé náà ọkọ̀ wọn kú yẹn ọkọ̀ kú yẹn náà lọ ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kú sáwọn ẹ̀wọ̀n tí kọ́lá ọlọ́run ti kù sí ayé nìkan láti jẹ́ bẹ́ẹ̀ ní ọlọ́run lójú àdìdè nínú sọ́ọ́tọ̀ aláìmọ́ àbákan náà wọ́n ọlọ́run ní نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزي عن النار وأدخل جهنم فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور فقد كل نفس كتب بتكتبه ذائقة الموت إن يطرقوا قل لي يعني بدأنا مني ọjọ́ ìdíni ọjọ́ ìrọ̀lẹ́ gbogbo kíláàsì bá wà lára rẹ̀ yọ sọ kú kìí ṣe pé ìkúlò ìrìn àjò yọ tọ̀gùn ni yóò fi bí ìgbésẹ̀ lọ́nà ìgbésẹ̀ ayé rẹ̀ bí ẹ ti máa ń tọ́ bẹ́ẹ̀ wò fẹ́ẹ́ wò tí ìjẹ́ sànsàn àbẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni títọ́ bá àwọn àwọn akọ̀dá ayé ni á kò gbé ìgbésẹ̀ lọ́wọ́ mi ọlọ́ni wa yìí ní ẹ̀ma wà báwọn náà kò tó ra òun ní ọmọ ẹ̀kọ́ yá ma ẹ̀kúnrẹ́rẹ́ iṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ládàá ní ọlọ́wọ́ báwọn kò fún yín lọ́ba jù àjínde aláàbà. má ju olórí pé olùbàdàn bá tó ṣe fún ọ kó tó lé ọdún sí ẹ̀mí òkú àgbàdàn bá tó ṣe báyìí kó tó lé ọdún sọ̀rọ̀ ọmọ tí wọ́n tó láì ní àwọn ọmọ atọ́jú ẹ̀ bọ́lọ́ ń pàṣẹ lórí ẹ̀ kọ́kọ́ ọmọ atọ́jú ẹ̀ ọmọ anáwó lórí bọ́lọ́ ń pàṣẹ kọ́kọ́ ọmọ anáwó bẹ́ẹ̀ náà ni lórí ìyàwó bẹ́ẹ̀ náà ni lórí mọ̀lẹ́bí ìdàmà ti ìbò kan léwájú ìlà láàrin ìdòmí tó ń jásá àwọn àṣùkúrọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n mọ sọ pé ìdàmà ti ìbò kan léwájú ìlà bí a ṣe sọ lẹ́nu ẹ̀mí owó sì mọ̀ sọ́kọ̀ n kò sọ lẹ́nu ẹ̀mí wọn mọ̀ sọ yẹ. ìnáma nítorí òkun ìwádìí ńlá ó jẹ́ ká gbé fún yín nítorí ipa àbójú rẹ ọlọ́run ni láàánú rí lómi ìdẹ́sà àwọn aláàfikù rọ. àbẹ́rẹ́ ẹ̀sán kẹ́kẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ náà sì ni àbẹ́rẹ́ kódà ẹ̀sìn àbẹ́rẹ́ lọ́wọ́ yín. ẹni tó dúró dúró kò kí n kò tiẹ̀ kí n ní ká tọ́ ẹ̀ lọ́wọ́ ládàá ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìwọ ti ṣe tiẹ̀ gbàgbé ẹ̀ tọ́ba kí wọ́n lè la ẹ̀ka bí ọba kí ọlọ́ọ̀dì kí omi bàbá la lọ́wọ́ rẹ̀ wọ́n wá tó á fi èlú wọ́n fi bàjẹ́ mọ́ṣálà kan bẹ́ẹ̀ yẹn nípa ọlọ́run bá níjọba bá yá ìlú ìgbébọ́ tó ìdí òtórí ẹ̀yà olùtọ̀ lọ́rùn mọ́tòrí nǹkan mi mọ́tòrí ẹ̀yà tọ́ba ti pápọ̀ máa bà nìkan ipò ìlọ́fẹ́ dára pọ̀ dá lówó ìgbà náà lọ. kódà bá sàbúrò rẹ tó ní ọgbọ́n bọ̀ fọṣọ tó tọ̀ ọ́ lọ́wọ́ ayé tó tẹ̀sí dọ́sọ́ tẹ̀lé ta dákùn tẹ̀ ní aṣọ yìí ti fẹ́ fọ́ náà tẹ̀lé. ọ̀wá ẹ̀sìn máa jẹ tọ́ba yẹn kọ̀ máa tẹ̀lé aṣọ tẹ́lẹ̀ ìlú yàtọ̀ ṣùgbọ́n kí ìwà fọṣọ mi rẹ tẹ́lẹ̀ nítorí pé yorùbá àwọn ọ̀fẹ́ yà ló wà ká sọ́dọ̀ ìgbà tó ti ń ta wọn ìgbà tó ti ń gbà wọn àwọn ẹlẹ́gbẹ́ cooperative ntọ́jà ẹsẹ̀ business kẹmẹ wa yàrá yìí kọ́ńtọ́kọ́rọ̀ mẹ́rin pé èmi yá ọ ò lè yáwó lọ àtàwọn yẹn kó ti yáwó tiẹ̀ náà lọ náà kọ́ńtọ́kọ́rọ̀ mẹ́rin àtúgbò ẹni lọ́ba àánú kọ́ńtọ́kọ́rọ̀ mẹ́rin torí bẹ́ẹ̀ ní ti fẹ́ràn yẹn làwọn yẹn kọ́ ọ̀kọ́ yáwó rẹ̀ lọ́dún sùnmẹ́wàá tẹ́lẹ̀ oṣù mẹ́fà tó ti ń dájọ́ wọn náà ṣẹ̀ṣẹ̀ wà ní ọ̀sẹ̀ wà yáwó ọmọ èyí pé bẹ́nẹ́tì tó ọbẹ̀ bẹ́nẹ́tì pa pé ọbẹ̀ yáwó yẹn àwọn yẹn kọ́kọ́ fún sàǹfààní rẹ̀ lọ́nà pẹ̀lú owó tí wọ́n náà dá sáà máa fi ra ọba wọn sáà máa fi ra ọba wọn tẹ́lẹ̀ kan bá wá yáwó lọ́wọ́ rẹ̀ nínú sẹ̀ríà ó ti lọ́ọ́ lò inú rẹ̀ wá dùn á ah, ọlọ́pàá àgbáyé bá ti fẹ́ ìwọ́ ńgbọ́ wa tásìkò tó wá san fún ọ ọ wá san fún ọ náà tó tún wá bùn ní ìgbà àbújá ẹ̀ wá fi lé kì í sábà ń wò nínú ẹ̀sán tilé ayé tọ́lọ̀ lórí mọ́ ẹ̀ tí ó sì tẹ̀ wá pé rẹpẹtẹ rẹ̀ fọ́ lálẹ́ fìyà lọ́lọ́run tó lẹ́nu ṣùgbọ́n pẹ̀lú májèmọ́ mẹ́ta yẹn pẹ̀lú májọ̀mú mẹ́ta alákọ̀ọ́kọ́ kìí ṣe pé ẹ ti lọ sàdéhùn ẹ̀fẹ̀lẹ̀ láàrin ara yìí ẹlẹ́ẹ̀kejì kìí ṣe pé òun ló sì lérí ẹ̀fẹ̀lẹ̀ ìníṣẹ́ oníṣẹ́ ìjọba tó dára kó sì lérí pé nígbà wọn bá kówó dé owó mi dé báyìí ní ọ̀sọ́fà fẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kìí sì ṣe kó ti dàsà adẹ́ni pé wọ́n bá yá lọ tọ́ba wá ilé fún ọ àbọ̀rọ̀ àgbẹ̀ wá fún ọ for the first time ọlẹ́dọ̀ ọkọ̀ ọ̀gá tọ́ba yẹ lẹ́ẹ̀kejì lọ tọ́ba fẹ́ sí bẹ́ẹ̀ ó ti di rìbá tàbá kó èsì rìbá ẹni ló ti di rìbá o ẹgbẹ́ ọ̀tẹ̀lẹ̀ yà dáadáa torí pé ìgbẹ́ sọ dásà nìyẹn nígbà tí nǹkan bá rí bí ìdí máa dásà nígbà tí nǹkan bá ti rí bí òtún fẹ́ dásà torí pé kò tún wá lákọ̀ọ́kọ́ tọ́ọ̀bà alọ́lẹ́tọ̀ọ́ ló ṣẹlẹ̀ yá ọba tó bá yá ọlọ́dọ̀ ẹlẹ́dẹ̀gẹ̀ ó lè ronú àkọ́kọ́ kájí ẹ̀kọ́ ọ̀fẹ́ yá tẹ́lẹ̀ ó lè ronú àkọ́kọ́ ká ó mọ̀ sí ti kọ́ kòlò tó dé kóró kó dé kó àwọn ayé tó ń da àwọn ayé òní ọkọ̀ sáájú tó àwọn ọba kájí ẹni mẹ́wàá wa ó ti yá wọn lọ wọ́n ti kọ́ kàtí pé iye tó yá náà lọ́ọ́ ká bó ṣe ń bọ̀ lọ́ba kájí ẹni mẹ́wàá wa ó sì bọ̀ sínú àwẹ̀ ẹ̀rọ

ẹ̀tọ́lọ́ bá kí jìnnà síná tó sì fi wọnú àdìdánná àpọ̀nipa tó yẹ ká ìdí ìkọlọ́ náà yẹ wọn wà á mẹ́lẹ́ àyà tuntun ní ya ilà màkà olùkúrú. ìsẹ̀mí ilé ayé ọjọ́ kìíní ka ju ìgbádùn ẹ̀tẹ̀dẹ́ lásán lọ bọ́pá sí ń jẹ gbọ̀gbọ̀tọ̀ kó sí ń jẹ gbọ̀gbọ̀tọ̀ jẹ nínú rẹ̀ mọ̀ kí wọ́n máa jẹ dia. nígbà bá sì pẹ̀lú ẹni ìgbẹ́ rẹ yóò jẹ tí ó tí ó lọ́kọ̀ náà jẹ lọ. bí ayé ṣe fún yẹn wà mọ̀lẹ́ ayé àtò lóríyá ilà àmọ̀tà olùgbòrò ìṣẹ̀mí ilé ayé ìkọjá kékeré kan ẹ̀tàn dẹ́ni gbàdé bá ń dẹ́ lọ́lẹ́ ní máa dùn mọ́ yàn. inú tí ìgbádùn kọ́ńtà kéèyàn sì wà láyé ti tàn kí wọ́n dá ìkànnì méjèèjì náà gbogbo ẹ̀ láti wọ́n ṣe padà lọ́dọ̀ ọ̀rọ̀ yóò wà lọ́mọ sí yóò wà lọ́mọ lọ sí túnú sẹ́. inú kọ́tọ́lọ̀ sọ yọ ọ́n kìkì yá mà ó ní àdé àlùkọ́ríà àlùkọ́ríà kọ́ra kọ́ra àlùbá ní ọ̀kẹ́lẹ̀ kò ní ẹ̀. ìbẹ̀rù tí ọmọ akáàkú lọ́mọ kúkú tí a ti wọ́n mọ̀ bẹ̀rù táyà ọmọ ẹja ìdọ́nà ni ọ̀sẹ̀ lọ́wọ́ fi pè ní àìkọ́rẹ́ à ọlọ́run sọ fún asọ́láàtì kọ́rẹ́ à ayé wọn kò báyìí alẹ́kọ́rẹ́ à tó mẹ́lẹ́kọ́rẹ́ à wọ́n máa alọ́rọ́ ọ̀ká mẹ́lẹ́kọ́rẹ́ à yọ̀wọ́ bẹ́ẹ̀ yọ kúrú àtúntàlẹ́ ọ̀rọ̀ sí ní ọdún gbogbo wọ́n tẹ kúrú ní ìdìbà kánà ilé ìdílé náà fúúúṣ ọlọ́dún alẹ́kọ́rẹ́ à mẹ́lẹ́kọ́rẹ́ kí ló lè wọ ọmọ àlùkò rí àdáadáa gánà yẹ ọmọ yẹn kúrò nínú àṣùgbà ìgbà ọ̀ṣì ìgbàgbọ́dọ̀ ọjọ́ náà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n dà ẹ̀jẹ̀ bíi tata àbí gbogbo àtúmọ̀lẹ̀ báyìí tí wọ́n fẹ́ àwọn ọlọ́mọ̀mọ̀ ní wọ́n bọ̀ tí wọ́n máa fẹ́ lọ tí wọ́n máa sáré lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀dẹ́ ènìyàn ó sì rí àlùfáàsì onílẹ̀ nígbè àwọn labalábá tí oh, oh, a ti wọ́n lé lẹ́ka náà wọ́n ta kó ló lè ṣe lọ àdúgbò alẹ́ ní ìdílé náà fún àwọn òkè ọwọ́ alẹ́ ẹgbẹ́ bí òwú tàti fọwọ́ tàti fọwọ́ tàti fọwọ́ tàti fọwọ́ yá tọ́yẹ́ pé bíbá tí o sì kankan nú ẹ̀ òkè wọn kò ní kò ní dàgbà ní tí nǹkan bẹ níbi tó lé mọ́ tọ́lọ́mù sọ pé wà ẹ́ sáà ló nípa ánìlì dìbà ní àkúrẹ́yà ìsìnkú àwọn ìnáṣà. ويذروا أقواعا صرصرا لا ترى فيها عوجا ولا أمتا láti yá pàdé gbogbo àwọn òkú ọmọ sáré fọmọ ọpọlọ àwọn oṣù náà fọpẹ gbogbo lọ́wọ́ àtẹnudọ kò ní sí ìdájọ́ bẹ́ẹ̀ lọ. ọlọ́run yọ ọmọ ìjọ ọmọ ní ìkọ̀wé yọ ọmọ ọ̀yà ọjọ́ tó ti pé ìbẹ̀wò ọmọ kẹ̀mí ẹ̀mí ọmọ dààmú gẹ́gẹ́ lọ́wọ́ bá sì sọ nínú súrọ́tì ní hajj níbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́díyá ayú anáṣu dákú rọ́bà kù iná sáńtàlátà sáà ṣe ìròyìn àwọn èèyàn yàwó mọ̀tà àwọn ọ̀nà àdàlù kúlù mọ̀rẹ́dàtì àmà àwọn àti wàtàdà kúlù dàdí àmì àmàlà ọ̀rọ̀ náà sàṣùkárọ̀ wọn àwọn òbí sọ̀kárọ̀ wàlá bí nàdà àwọn àìṣẹ́ nílẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo dà pọ̀ ọlọ́ni ẹ̀yìn ọmọ ẹ̀ léèyàn títà kúrò ọba ẹ máa bẹ̀rù olùtọ́jú ní tí ń rè títọ́jú nílé ayé tẹ́yìn náà rí iná sálísálátà sáà àtìṣe yóò dé àwọn yìí ọwọ́ àbíbi ìjọ àdìgbì àwọn ìjọ àdìgbì nǹkan lámọ̀lẹ́ yàwó mọ́tà àwọn ọ̀làhà ìjọba yẹn tó gbà tẹ́yìn náà bá ń bò báyìí ẹ máa rí pé tẹ́tẹ́ bá ti kú lòmọ́ yára ti àmọ́ àrùbá obìnrin tí ń kọ́ ọmọ lọ́nà tọ́ba tó kú sáájú yóò sì gbàgbé ọmọ rẹ̀ kò ní rántí mọ́ tó tó ṣe máa ta ní ọ̀rọ̀ ẹ̀wọ̀n kan ọmọ mi ọmọ rẹ̀ náà ní ọmọ ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ wọn tó ní kó ṣe fẹ́ràn kékeré mọ̀ sí. ìjọ náà yóò gbé ọmọ ìbílẹ̀ yọ gbàgbé ẹ̀ wọ́n tó dárò lòdò láti káàkiri káàmúlá obìnrin tó ti lóyún yọ gbọ́lẹ̀ ìjọ náà wọ́n táwọn ọmọ ìgbà tó káàrọ̀ ọmọ rí àwọn ọmọ ẹ̀ gbígbà tí ń kúrò láti wà máa mú bí ṣùgbà ọ ètí ti ní ọ̀hún tí ó wàlá bí ní àdáàbà lọ ìṣẹ̀ ní ilẹ̀ ìyá ọmọ mi dọ́nà iná ìlú ilé lára wọn ìdààmú ìdààmú àdáàbò jẹyà àdáàbò náà ìdìbò jẹyà. ó pẹ́lẹ́ kẹta lé ní ogún oní àlejò ọlọ́run ní àlejò òkèlè mọ̀ọ́lù ọjọ́ tó ti fi ọlọ́run àlejò ọlá ó ti ṣe ládéwò àdéhùn ọlọ́pàá sì yóò mú sẹ ọsàkùnrin bíi aláwọ̀ ìtọ́lọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n gbé àkèrè àjọsìn nínú ìkùsí ìtọ́lọ́ pàdánù alẹ́ yìí mú ọkọ̀ ìgbéra lé kásánwó ọ̀làyà ọ̀gá ọlọ́kùnkùn pàmpá àwọn sábúdáwá ẹ̀bá bàbá àdúgbò àwọn ará àtàmúlù ọlọ́kùnkùn pàmpá wọn ọlọ́jẹ́ kú ìyá wọn kó pàmpá wọn lẹ́ẹ̀kan náà tí ọ̀bẹ̀ wípé kíní kan yóò ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá sọ ní sọ́lọ́tù burúkú ayé àkíní àti kejì ọsọ pé wọ́n sàmà ìdá ìgbòrúdé wàlíyà òpèlè mọ̀ọ́rúdé ọ̀ṣà ìdè ìwọ́mọṣúdé nígbà àbòrúdé ọlọ́ni wọ́n sàmà ìdá àti ìgbòrúdé gbogbo omi tọ́lọ̀ bá ti fi nǹkan bóra ọ̀rọ̀ méjìlá ọ̀rọ̀ mọ̀sọ̀ bẹ́ẹ̀ nínú kọ́jà pé nǹkan ọlọ́ọ̀bí bóra láti sọ pàtàkì nǹkan àdìgbọ́jẹ́ pé ní èdè lágbáwá bí wọ́n ṣe máa ń pa nǹkan ní rẹ láìsí pé èèyàn fojú rẹ̀ káṣọ fún hákìfù wa bẹ̀yẹ ní wọ́rọ́ bí sàmà rẹ̀ adébọ́lọ̀ ní kúra pẹ̀lú ara rẹ̀ wá sọ̀kan nínú àwọn ẹ̀dá rẹ̀ wá sàmà ìlà ìlúlé ọlọ́run kúra pẹ̀lú sánmà tó ní àyè ìbùsọ̀ fún àwọn ìràwọ̀ tí bẹ́ sánmà ìràwọ̀ tí bẹ́ sánmà ìkọ̀ọ̀kan rẹ̀ ìkọ̀ọ̀kan rẹ̀ ojú ẹ wá wo ìràwọ̀ bó ṣe tóbi tó ìràwọ̀ tó wá ní stopping place èwo ni ó tóbi ra wọn lọ ṣé stopping place yóò tóbi ju ìràwọ̀ lọ yàtọ̀ àwọn tó tóbi ju stopping place lọ. ọlọ́wọ́ wáyé wà sábà ilà tèmi gbogbo ilé òun kóra pẹ̀lú sánmọ́ yẹn tó ní àwọn oríṣiríṣi gbúròjì gbúròjì tó lè gbogbo àwọn ìràwọ̀ yìí lórí tiẹ̀ tí sì ń gbó bẹ́ẹ̀. ọlọ́wọ́ tó wá pé wà a kókó sínú. بمواقف النجوم وإنه لقسم له تعالى عظيم òwúrọ̀ pẹ̀lú àwọn àyè tí ìrà ọ̀pọ̀ kan máa dúró sí ìbúra ńlá mẹ̀lẹ́dẹ́ ìjọba yẹn mẹ́fọ̀ mẹ́lẹ́ nìyẹn wọn. ẹwù ẹwù ẹwù àwọn oṣù tóbi tóbi káńbẹ̀ ọ̀pọ̀ ìjà lọ sí ayé gbogbo ọ̀pọ̀ àwọn ẹwù ẹ̀sìn wọn kùnà tọ́pọ̀ sọ́nà. bó ṣe aṣọ àpọ̀ sọ́nà wọn tó wá ní sọ́pìpù tí ó sì sí bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ bá àtàṣe ní bọ́sọ̀ sí síbi ààrẹ ọlọ́pàá ìròyìn lọ́dúnkè mọ́tò kò sí bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn ọmọ wa ní gbogbo ọlọ́sìn wa iná owó lápasàmú láwùjọ àlàmú àrí wọn bá ìkúra aládìrí gbẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ìyẹn fún ọlá nígbà tá àwọn kẹ̀kẹ́ kọlọ̀ ń sàmú wa o ọlọ́ni wa sàmá ìgbà àti ìgboro jẹ òwúra pẹ̀lú sọ́mà tó ní àyè ìgbòsọ̀ fún àwọn ìràwọ̀ wáyé ìyàwó omi ìrọ̀lú. rẹ̀ àtọ́jọ́ ẹ̀yọ kan péré tó ti ṣàyẹ̀wò rẹ̀ pé ń bọ̀ òun náà ní ọjọ́ ọdún ẹ̀sán yẹn kọ́nà ní ọlọ́ pẹ̀lú dáadáa o kọ́nà àti tóbi ọlọ́run náà nù rẹ̀. ọlọ́run tó tọ́ka sí nínú àwọn àyà mi táàbù lè gbé ọjọ́ ti ní àdéhùn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ nípa àwọn mọ́mìnì ìgbé láyà sùn láyà sùn olùbọ́sàkùnrin àbá ọ̀tọ̀tọ̀ àdúgbò ìsọ́ọ̀tì àbíyá àyà wọn àtẹ̀lé. ọlọ́ni àwọn mọ́bìnrin òdodo ìbẹ̀rù tó lé jù ọlọ́wọ́ oníjọ́ bá wọn ní lẹ́jọ́fẹ́ àbíyá lọ́dọ̀ àdéhùn àdúgbò ọ̀gá. wàtàkàlà kọ́ ọ̀hún lórí mẹ́lá àyíká àwọn ẹ̀kọ́ wa máa pàdé wọn máa ṣe kùnà àdébò kí wọ́n tó rárá bá ẹ máa bọ̀ ẹ máa kù ẹ máa rọra ẹ̀yin mọ́bìnrin òdodo ọjọ́ tó lọ sí láti òkú yìí yẹ òun náà ni wà ní ọ̀gbìn bọ̀. ṣùgbọ́n àwọn káàkiri ọlọ́run sọ ti wọn náà nínú sọ́ọ́tù sọ́wọ́ àyà ìdíbírì ọlọ́run ní fàtàlógún yàkó dúró wáyé láàbò àtà láàbò yà ọmọ fún lẹ́rìí ìlú ọ̀hún. ọlọ́run ní fàtàlógún àwọn káàkiri ní wọn lẹ yàkó dúró akẹ́yẹ̀wò lánàá وكنا نخوض مع الخائضين ìtàkùrọ̀sọ lásán ìtàkùrọ̀sọ lásán àwọn àwọn àwọn ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo àpò ọ̀rọ̀ awúlọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò wúlò lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ní ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ nìyà tọ́yẹ kí ló fún ọdún bá nígbà tó ọ̀pọ̀lọpọ̀ tí kú bèrè lónìí ẹ̀kọ́ bẹ́ẹ̀ jáde lónìí ó sì tàn náà nígbà bá tó níbi náà gbèsè ayé wọn ńgbọ́ lọ ńgbọ́ lójú àti wọn bẹ́ẹ̀ níbẹ̀ àti olóko bẹ̀ kú ọ̀dà ló sì kú lásìkò ní ọ̀rọ̀ lọ lójú ọ̀kà ìkà náà bẹ̀ ó kú kó ní wọlé láti wọlé bàbá máa kà àgbélé ayé tí ò tí ò ní kìsẹ́ẹ̀tì kì í sì kàríyá àwọn káàbù ní wọn ti bẹ́ẹ̀ fàdágógún ọlọ́ọ̀nípa àwọn káàbù yìí ti yẹ kú òun ni wọn máa sọ̀rọ̀ nínú ìta àkọ́kọ́ sọtí ẹ ṣe wàyẹ àwọn olùkókó sì máa ṣe lẹnu ẹni yìí àtàlùlá kó ìyàwó ọmọ lẹ́yìn ìlú àdùn tí wọn kò wá pàdé ọjọ́ wọn ọjọ́ tó ti pé a sì lérí ìjà fún wa níjọ náà àlewà àdùn ìní àdéhùn ìdí àlewà ìlú ìní ìlérí yà wà á dàrú ọ̀sà àdéhùn ìdí fún wa àwọn á dàrú ó sì lérí ìjà fún wa ọlọ́run wá sọ pé àtàlùlà òòyà ọlọ́run lẹ́rí ìwọ àdúgbò títí wọ́n bu wá pàdé ọjọ́ wọn ìta àti nílí ẹ̀kú mọ́tẹ́lẹ̀ bá bu ẹ̀jẹ̀ wọn ọlọ́run sàmù wá o. tọ́ba àjọ ọ̀gá ìyáàmà àwọn àwọ̀ ara ti pé á ọjọ́ lọ́dọ̀ ti láti òwe ṣùgbọ́n láàyè àtọ́rọ̀ fún ìmọ̀ ìgbàgbọ́ wọn gbẹ́ràn òní

ìlà wà pẹ̀lú kó lè ẹ̀rí yà lù náà ṣùgbọ́n apá kan ló yà á máa sẹ́fẹ́rẹ́ ju apá kan lọ. àdáná wà á dà wà náà àwọn ẹ̀kọ́ ọmọ sọ pé tọ́lọ́ bá láàánú lọ gbogbo ọlọ́ àwọn olùkọ́ àbọ̀wá. ọlọ́ àdúrà náà ní gbogbo àkọsọ́ kalẹ̀ fún àyè ọlọ́ àdúrà ní ráwọn àtẹ́bí ọlọ́ ọlọ́ àdúrà ní sọtí àkálẹ̀ tí ọba ṣe kẹtọ́ lójú wa lẹ́gbẹ̀ẹ́ لا يسأل عما يفعل وهم يسألون kọsẹ́ ìdíkà ló fi kúrẹ́sì ọlọ́run ní tó bá ṣe pé kí lèdè kò fi ṣe kí tí ọ̀rá sì ṣe kọsẹ́ ló fi kúrẹ́sì ọlọ́run tó wá sí òfin lọ. ṣùgbọ́n mẹ́rin dé ní àtàtà ẹ̀rọ aláàbẹ̀jọ wá jù ọ. ọlọ́run náà wọ̀lẹ́ ẹ̀kọ́ ṣe é gbé adáàmà wàhálà rahman ọba lọ tó lábẹ́ òní wọ́n òdodo rẹ̀ ni wọ́n sọ afẹ́ ìgbẹ̀jú kápá ní méjì òkú ìgbẹ́ ìṣàlá àdùnnú tẹ̀yìn ọ̀bá tá a tó kọ́ lọ́dọ̀ òwúrọ̀ wa àmọ́ bá ìgbẹ́ lọ́dọ̀ pẹ̀lú òwúrọ̀. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا صدورنا ونور صدورنا